Mm-hmm. òun làpárò ẹ fẹ́ kú sí lọ́rọ̀ bọ̀bọ̀ ìyá mi. What, kind of a man get married to his own aunt? This is a serious matter, but why are you not taking it serious? He chose masturbation over me. Ó ti kó tí máa fọ́, wàá ti wò mí o, ìwọ ọmọbìnrin wàá ti wò mí, wàá ti wò mí. What exactly is your mission in this house? tó It's all my fault. Mo mo mess up with her. Ṣé báwo wà ní ìṣèdè ìlú ojúlé olómi mo bá kòrò múlẹ̀ kí n lè rílẹ̀ odò mo jí mo fèjè bọ́jú kí mo bà dalẹ̀ ẹgbẹ́ àwo omi yìí ó ní ẹ fi wọ́n lẹ̀ lọ́jọ́ sóyin láàárọ̀ kùtùkùtù lẹ́ lọ fomi ìwọ́n lẹ̀ bẹ́ẹ̀ bá ti fi wọ́n lẹ̀ ó ti dàbẹ́ kálára yín fẹ́ náà. Ah, kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ni ò ṣe yọ ewu mọ̀ bẹ́ẹ̀ bí òun tó bá kọ̀ tí ò bá dé wọn. ká dijú ká ṣe bí ẹni kú káwọn ẹni tí ó sunkún wọn ní ká bùn ìbùn ìbùn ká fẹsẹ̀ kọ gbà ó káwọn ẹni tí ó ṣe ní pẹ̀lẹ́. bí n bá ṣe àṣejẹ alákàbàdé là fún mi bí bí èèyàn bá jẹ lẹ́ẹ̀mejì má jẹ lẹ́ẹ̀mejì. pẹ̀lọ́wọ́ ẹlẹ́dàá ìpínlẹ̀ ìkọ́nà fi rán wa sí ẹ eléyìí tó orí fi rán wa sí ẹ. kúrò lọ sí ọ̀dọ̀ aláwo òkú àwọn èèyàn ẹ lọ ń ṣe nǹkan tí ò dá láti pa àwọn ọmọ alákejì lára rẹ. counting on you soldiers. wọ́n ló wà láàrin àwọn ọmọ alágbe tó ń jó tó ń ṣèdí bàlàbàlà tó ń ṣe tó ń ná wọn lówó. àwọn òṣèré onítíátà àwọn lèmi tẹ̀lé o èmi alágbe. wọ́n ní kí ni ìyàtọ̀ láàrin fáìlì àti fàlì àwọn ní kí wọ́n ń tà tí wọ́n fi ń jẹ́ sáràtà. èèwọ̀ ni fún ẹ ò gbọ́dọ̀ ṣègbéraga sí ẹnì kankan. obìnrin gbọ́dọ̀ gbọ́dọ̀ pẹ́ lẹ́nu ọwọ́ gbọ́dọ̀ pé ń ṣàkejò ẹsẹ̀ kankan kan bí olè wúre. five million naira is not a joke that that's the spirit if we are able to to do it. Yeah. lọ nìyẹn ni ó kàn tiẹ̀ dúró kadé ló kàn bọ́ sí di gàrí ó bẹ̀rẹ̀ sí gun gàrí ó tiẹ̀ dúró bọ́ ṣọ̀gan. ebi ń pa mí ọlọ́ṣẹ́ ń kó sọ́wọ́ ọlọ́ṣẹ́ ń bẹ̀ fún ẹnu mi ó ń pa àkókò mi jẹun láti ìjẹta. tẹ́lẹ̀ iye olówe o ṣe o ṣe má dúró ka délé o ṣe ní kó kúkú gbé gbo gàrí yẹn kán gbé pàdé ẹni bí ta ti ń bọ̀ kó má lulẹ̀ délé rárá kó tó bẹ̀rẹ̀ sí mu. nira kàkà má parọ́. sábìsì o ti sú èmi náà ó ti sú mi o ṣé monthly clearance ní ká sọ ni àbí weekly cds àwọn employer wa ní ppa náà wọn ò fún wa ní breathing space i can't just wait láti bọ uniform yìí ó ti sú mi. òkú ah! ṣẹ̀bi wọn náà wọn ò kúkú fokùnfà wá pé ká wá sìn olú bàbá wa àwa lówù kọ́ ló ń ṣàjọ kó ṣàkóso iṣẹ́ gidi fún after the service kókó nìyẹn. àmì o. sori life after service yẹn gangan ni kókó because i can't wait mi ò lè wait rárá ni ah ọmọ èmi nígbàgbọ́ pé dídùn lọ́sàn máa so tábà ti fọ̀lẹ́kùn a submit cv sáwọn ibì kọ̀ọ̀kan a máa ríṣẹ́ tábà ọlọ́run. mi ò tiẹ̀ lè wait mi ò lè wait kí n carry service kí wá ríṣẹ́ gidi kí wá ṣe fairy tale wedding pẹ̀lú love of my life má wọ̀rí ìwọ náà ló máa best mi ẹ̀ lọ́pṣàn. normal normal tó bá wúra ẹ̀ dáadáa wá pé o ò ní rònú náà wúra ẹ̀ látòkè wá pé o ò ní rònú kankan aláìní rònú ni ẹ́ fairytale wedding ìrìnàjò rẹ fairytale wedding kan ṣáà níṣẹ́ lọ́wọ́ advice mi máa fún ni pé níṣẹ́ lọ́wọ́ kó o tó lọ marry o torí kò sọ́kùnrin kankan tó fẹ́ fẹ́ liability sílé. o ṣe mi ò lè di liability at least nǹkan téèyàn bá fẹ́ léèyàn máa ń fẹ́ nìyàn tọrọ nǹkan tó wù mí nìyàn that is what i'm going to get. as in get what first. ẹni pé mo ní ẹ bá mi sọ fún gbóhùn lọkọ mi hàn jẹ́ fi ṣeré rárá o. ó ga o ṣé yẹ kó rí báyìí ṣá ó dẹ̀ kó lọ tẹ̀ pa sílùú òyìnbó lẹ́yìn ká sọ̀rọ̀ lórí fóònù ó tiẹ̀ bọ́dà ti rí mi rárá ṣé ó tiẹ̀ mísì mi bẹ́ẹ̀ mi ṣe mísì ẹ̀ ni. Well, Grandma, the world is a global village. We talk every other day, so mo rò pé mo dẹ̀ promise mo sọ pé mo ń bọ̀ lé mo dẹ̀ ti dé báyìí àdìsá àdè mánú mi mo mọ̀ ọ́ jẹ́ o ti dé báyìí kó tó dé báyìí nǹkan ò mọye years tó ti lọ tí ò bá wá sí gbèrò ta mo fẹ́ máa bá sọ̀rọ̀ hm? ọpẹ́lọpẹ́ lára mi á wá dá mi lára yá á bá mi ṣeré á lọ ìwọ kàn lọ tẹ̀ pa ó dẹ̀ mọ̀ pé ìwọ kàn ọ̀gá máa ṣe é bí irun tó wá ń wò yìí ọmọ yín náà ni ẹ and most of the time iṣẹ́ tá a bá rán ọkọ̀ nìkan jẹ́ èmi náà mo máa ń ràn pé kó wá wò yín besides any gatekeeper tí mò ń sanwó fún and you have a housemaid so ó dẹ̀ ń take care yín dáadáa. fún mi <laughs> uh-huh. fún mi níyì ọ̀rọ̀ ló sọ. So èmi tí mo bí ẹ ni mo bí Gbénró hmm. ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan wà tí mo lè bá ẹ sọ tí mi lè bá Gbénró sọ hmm. ẹ ìwọ gbàgbé pé wọlé nìkejì mi tá mo tún fẹ́ bá sọ̀rọ̀ ṣé màá ní kí yẹn kúrò lẹ́nu gate àwa jókòó tì mí àjọ máa rojọ́ is it possible àbí cook tó jẹ́ pọ́n náà ni ò ti jẹ́ ó fi yọ̀ pa mi sínú ilé ah, ah. oúnjẹ wo ni cook yẹn sè fún mi tí yọ̀ jà bó ṣe ráìsì ìyọ̀wò ìjà bó ṣe iṣu ìyọ̀wò ìjà bó ṣe ọbẹ̀ ìyọ̀wò ìjà bó ṣe ẹ̀wà ìyọ̀wò ìjà bó bomi wá fún mi ìyọ̀ máa jà bẹ́ẹ̀ ni. bọ̀ grandma kí ló dé tí ẹ dúró tí mo fi dé kẹ́ tó sọ eléyìí ṣé bí ẹ bá ti sọ fún mi lórí fóònù tá a bá ń sọ̀rọ̀ and I ask you to give her the phone má dẹ̀ wọ̀n ẹ̀. Ah, mi ì fẹ́ lé e dànù ni mi ì tẹ̀ fẹ́ máa ní ẹ lára mi ò jẹun ti sọ fún ẹ. ok ẹ má wọrí náà tí mo ti dé máa wọ̀n ẹ̀ wọ́n máa bá yín ṣe oúnjẹ dáadáa kò ní fìyà já. bẹ́tà. lẹ́yìn eléyìí mi ìrántí ibi ẹ látàárọ̀ tó lọ sọ fún mi pé tó bá ti ń bọ̀ nílé wo àti ìyàwó ẹ̀ mo tiẹ̀ ti rò pé yóò ti bímọ tó máa gbọ́mọ dání wá bá mi rẹ̀ ìyàwó ẹ̀ ń kọ́. Ah, grandma ṣe rí tọrọ ìyàwó yẹn ẹ mo ò rí lè ti rí ọmọbìnrin kankan tó wù mí níbẹ̀ bọ̀bọ̀ ẹ má wọrí now tí mo ti wálé báyìí I'll find somebody kí ẹ̀yin ah, ojú ẹ. fún mi níyì ó dà kó burú mo ti gbọ́. fún mi níyì fún mi níyì ṣé bí mo sọ bẹ́ẹ̀ mo ní girama máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìyàwó yìí ẹ̀ a ò kéré mọ́ àgbàlá ń dà yìí à ah, ń ṣọmọ ìkéré mọ́ o ti nídìí ìyàwó yeah because tó bá jẹ́ pé o ti mú ìyàwó wá ni ẹ eh, iye ò ní máa já omi eh, ah, láì ṣomi lóróró èèyàn ṣe oúnjẹ iyọ̀ já ó ṣe gbogbo ó tún wá ń já omi. ee eh, tó bá jẹ́ ìyàwó ọmọ mi. àmọ́ ah, bó ṣe fẹ́ẹ́ ṣe rẹ́gírẹ́gí òwe ni grandma ń pa. ìyàwó já omi. wo o ti gbà oh. òwe ni fún mi níyì òwe ẹ kàn fi mí ṣe yẹ̀yẹ́ ni òwe ni ẹ má ọ̀rẹ́ how to be grateful. mo fẹ́ kíákíá kó tó lọ mo fẹ́ kíákíá o bó bá fẹ́ yàwó mi lè kó padà grandma mo ti lọ ẹ má ọ̀rẹ́. kiri o ẹ bá mi wá o ẹni bí ọkàn mi o mo ní ẹ bá mi sọ fún bóun lọkọ mi o kò jẹ́ fi ṣeré rárá o rárá o rárá torí ọ̀rọ̀ ìfẹ́ tẹ̀rí yẹn o tẹ̀rí yẹn ọ̀rọ̀ ìfẹ́ tẹ̀rí yẹn o bí àdánwò lórí. ìfẹ́ ò ṣe fi ṣeré o ọ̀rọ̀ ìfẹ́ ò ṣe fi oro ife o se fi sawada You don't wanna know, you don't wanna know what, I've been through about my love story. Ọ̀rọ̀ ìfẹ́ ò if fi showered down. You don't wanna know, you don't wanna know what I've been through about my love story. I've seen this face before. may I come in? Hi. You're welcome. Hi. Um, this is a beautiful place. Thank you. Olúwafúnminíyì. <laughs> Kí ló fọ́ nínú nǹkan tó sọ sí? Ṣé kò fọ́ ní sí wọn ni? Orúkọ Actually, orúkọ yẹn ò sound feminine. But o choose láti pè ní níyì, And what if I choose to call him Fúnmi? Wo? problems ni wọ́n nìyẹn. okay um, calm down ladies um, may I know your name. Mm, um, Olúwadìmímú. Olúwadìmímú hmm. that's deep uh, and that's a beautiful name mm. just like you. Kini don't blush. He said I'm beautiful. And so? Torí ẹ̀ ló ṣe jẹ́ kémi introduce ara mi, àbí? My bad. Um, may I know your name, pretty? Um, orúkọ mi ni Adérìnsọ́lá. <laughs> Adérìnsọ́lá ọmọọba. Eh, Omoba ìlú o. Ah, ṣé a fẹ́ lọ kí kábíyèsí Ah, kò <laughs> anyway, bí mo ṣe ó dàbí ẹni pé ọba yẹn ti kú tipẹ́tipẹ́. really. o ò sọ fún mi pé dájẹ́ ti kú náà ṣe dájẹ́ ní kábíyèsí. àjọ o má ro kúrò dádì mi náà kí ló ṣẹlẹ̀ ṣé o mọ dádì mi ni mo pọ́ sí wà láyé àwọn kọ́ lọ́ba náà ó dàbí ẹni pé Grace, grandfather wọn lọ́ba yẹn bọ̀ mo àrẹ́ ìṣọ pé àwa fúnra wa à ní péjọba. ok kó tó kàn yín báyà tó bíi one thousand years kó bá tó kàn family yín rárá. a ló sọ fún ẹ bẹ́ẹ̀ hmm. hmm. a ní pé ìjọba in fact gan èmi gan máa jọba adelé ni màá jẹ ìwọ máa jọba ṣé ìwọ gbọ́ pé obìnrin jọba nílẹ̀ yorùbá. Eh, it is possible um, actually tó bá jọba òun nìkan kọ́ ló máa jẹ́ obìnrin àkọ́kọ́ tó kọ́kọ́ jọba nílẹ̀ yorùbá ọ̀rọ̀ pọ̀tọ̀ níyìn ọba ni nílẹ̀ yorùbá yìí. iye iye iye. ìfẹ́ o. ìfẹ́ o ìfẹ́ o ìfẹ́ o lọ́jọ́ àkọ́kọ́ tí mo rí ẹ o ṣe lọ́kàn mi máa máa mo ní lọ́jọ́ àkọ́kọ́ tí mo rí ẹ o níṣẹ́ lára mi mọ́ ṣẹ́gìrì o ẹ bá mi wá o ẹni bí ọkàn mi o mo ní ẹ bá mi sọ fún gbóhùn lọkọ mi o kò jẹ́ fi ṣeré rárá o rárá o rárá torí ọ̀rọ̀ ìfẹ́ tẹ̀rí yẹn o tẹ̀rí yẹn ọ̀rọ̀ ìfẹ́ tẹ̀rí yẹn o bí àdánwò lórí. ìfẹ́ ò ṣe fi ṣeré o ọ̀rọ̀ ìfẹ́ ò ṣe fi sere o oro ife o se You don't wanna know, you don't wanna know what I've been through about my love story. Ọ̀rọ̀ ìfẹ́ ò ọ̀rọ̀ ìfẹ́ ò ṣe they feel shower down. You don't wanna know, you don't wanna know what I've been through about my love story. Yeah, yeah. Mori, oh. mi ò lè borí o ṣùgbọ́n ohun tójú mi rí ẹnu mi kò lè sọ ọ̀rọ̀ ìtàn ni ọ̀rọ̀ ìtàn ni o bẹ́ẹ̀ bá bí mi lérè máa rí wí bẹ́ẹ̀ bá bí mi lérè máa rí sọ òjò tí ń pagún wa bọ̀ ọjọ́ ti pẹ́ o ohun ìfẹ́ fojú mi rí o kò ṣe fẹnu sọ mélèé sọ mélèé ròyìn tán bàbá ní pé ká máa ròyìn ilẹ̀ aṣú ilẹ̀ amọ́ ọ̀rọ̀ ń bẹ o nínú ìwé kọ́bọ̀ mo lọ́rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀ bàbá ní ká máa ròyìn ilẹ̀ ilẹ̀ àmọ́ o ọ̀rọ̀ ìfẹ́ ò ṣe fi ṣeré o ọ̀rọ̀ ìfẹ́ ò ṣe fi ṣàwàdà o. You don't wanna know what I've been through. ti báwo. ẹ ti yá love up nìyẹn. àwọn méjèèjì love up. no òun mi ò rò pé mutual feeling ni èmi ni mo love up òun mm. ṣe òun but òun fẹ́ kákànjọ jẹ́ friends and I see no problem in that so mo ti gbà láti jẹ́ ọ̀rẹ́ because mi ò fẹ́ bí nínú. irú relationship wo nìyẹn irú ọ̀rẹ́ wo nìyẹn ah, friend with benefit. báwo ló ṣe máa ń sọ̀rọ̀ báyìí gbìyànjú friends with benefit bíi ti báwo just friends platonic friendship kò jù bẹ́ẹ̀ lọ nǹkan tó bá dẹ̀ fẹ́ ni mo máa bá fẹ́. <laughs> ó lágbára o ah, ọ̀rẹ́ kì í yọ̀ ọ́ àkóbá ni kò yára wọn jọ sọ fún mi ṣé ìyá ọ̀rẹ́ ló jẹ́ láyé àkọ́kọ́ tó kọ́kọ́ wá yìí wo ọmọ tèmi ń wò yẹn ó ti nífẹ̀ẹ́ pátápátá ìwọ ni kò jẹ́ kó mọ̀ pé ìwọ náà nífẹ̀ẹ́ báyìí ó nífẹ̀ẹ́ báyìí kò ṣeé ṣe bí ọmọ kékeré mọ́ ṣé méjèèjì múra yín ṣeré ni àbí ìwọ gangan ló mẹ́mi ṣeré mi tí mo wà. ìfẹ́ ò ṣe fi ṣàwádà o. ẹnìkan kò mẹ́ni kankan ṣeré nǹkan tó fẹ́ ni sórí látijọ́ tí mo ti dá yìí mi ò nífẹ̀ẹ́ nìkan kan bí mo ṣe nífẹ̀ẹ́ Dìnímú and Dìnímú is that kind of a lady that you can hold an intellectual discussion with for a long time and you won't get bored. unlike àwọn ọmọbìnrin ìsìn tó jẹ́ pé tó bá ti bá wọn sọ̀rọ̀ bag wà bá wọn sọ̀rọ̀ latest shoe wà bá wọn sọ̀rọ̀ irun tó bá ti sọ yẹn kò sí nǹkan kan tó fẹ́ ọ̀fà she's a rare lady and mo ti ṣetán láti gba nǹkan tó fẹ́ bó ṣe fẹ́ but kíní kan dá mi lójú omi téèyàn bá máa mu kò ní ṣàn kọjá ẹ̀ bẹ́ẹ̀. <laughs> fún mi níyì jẹ́kíjẹ́kí kọ́kọ́ yẹ omi téèyàn bá máa mu láyè sìn nígbà míì ó máa ti gbẹ kó tó dọ́dọ̀ ẹni tó fẹ́ mu ọ̀rẹ́ mi wake up jẹ́ kí n sọ nǹkan fún ẹ kó jẹ jẹ́ kó mọ ìtètè mọ̀ yìí pé nǹkan tó fẹ́ lélẹ̀ irú ìfẹ́ tó ní sí nìyí tí wọn bá pẹ́ lórí ibi kéṣekéṣe máa ń báyàn bẹ́ẹ̀ ni o àbọ̀rọ̀ báyìí la dẹ̀ máa ń sọ fún ọmọlúàbí tó bá dé náà ó máa tó dídí ni ìyẹn ọmọlúàbí tó bá ní díẹ̀ nínú fún mi níyì kúrò ń dìdò eré ọmọdé ni ẹ má fọ̀rọ̀ ìfẹ́ ṣeré torí ìfẹ́ lágbára ẹni òye ìfẹ́ báyìí ṣóun ni kò ní fi ìfẹ́ ṣeré ṣùgbọ́n ẹni òye ìfẹ́ ò báyìí ṣóhun ni ó fi ìfẹ́ ṣàwádà o. ṣàwádà rárá bẹ́ẹ̀ bá bí mi lèrè máa rí rí mo ní ṣàwádà rárá bẹ́ẹ̀ bá bí mi lèrè máa rí sọ. So fẹ́ ti rí ó lágbára gan bí ìfẹ́ ti rí ìfẹ́ tẹ́rí yẹn kò ṣe fi ṣeré torí ìfẹ́ lágbára. <laughs> It's funny very very funny. but um, story ẹ̀ ò tí like I don't understand. You mo ṣe ń sọ̀rọ̀ bàbá ń roko lọ kò pẹ́ sígbà náà ni ẹnìkan kọjá ó ní bàbá ẹ kú iṣẹ́ o bàbá ló ṣe o ó kú àrìnrà. bàbá bẹ̀rẹ̀ sí ní roko kò pẹ́ àwọn méjì kọjá wọ́n ní bàbá ẹ kú iṣẹ́ o bàbá ní wọ́n ṣe o wọ́n kú àjàkú bàbá bẹ̀rẹ̀ sí ní orúkọ lọ kò pẹ́ sígbà náà àwọn mẹ́ta tún kọjá wọ́n ní bàbá ẹ kú iṣẹ́ o bàbá ní wọ́n ṣe o wọ́n kú àrùn yìí o hmm. kò pẹ́ púpọ̀ ẹni àkọ́kọ́ tó ti kọ́kọ́ kọjá lọ ó bínú padà wá ó ní bàbá òun kí yín lẹ́ẹ̀kan ṣùgbọ́n nígbà tẹ́ máa dáhùn ẹ lóun kú àrìnrà bàbá ní ó kéwèé ọmọdé ń ṣe ọ́ nígbà tó ń dárìn nínú igbó láàrin aginjù tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí ẹ ta ló fẹ́ gbà ẹ́ ta ló fẹ́ délé wí. kò pẹ́ àwọn méjì tán ti lọ wọ́n padà wá wọ́n ní bàbá àwọn kì í lẹ́ẹ̀kan ṣùgbọ́n èpè lẹ́ṣẹ́ fáwọn pé àwọn kú àjàkú bàbá ní ọmọdé ń ṣe ẹ̀yin méjèèjì ẹ̀yin náà kéwèé tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ ìjà nínú aginjù ta ló fẹ́ gbà yín èdè ò kì í dìyàn mẹ́ta méjì báyìí ò maximum èdè kò pẹ́ àwọn mẹ́ta tó ti lọ àwọn náà padà wá wọ́n ní bàbá akínyìn lẹ́ẹ̀kan ṣùgbọ́n ẹ dá wa lóhùn wípé àkó àrìnyè bàbá ní ẹ káre ẹ̀yin mẹ́ta ni bíjà bá ṣẹlẹ̀ láàrin àwọn méjì ìkan ó parí ìjà tàbí kó délé wí ó túmọ̀ sí wípé kárìn kápọ̀ yíyẹ ló ń yẹ ni àti pé ṣe mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan mo ní méjì báyìí ni maximum èdè èdè ò lè dìyàn mẹ́ta èdè ò ní dìwà ọ ló fún pé èmi ìwọ àti ìwọ ajẹ́ mélòó ajẹ́ mẹ́ta. wow so ibi tó lọ látàárọ̀ nìyẹn pẹ̀lú gbogbo adúlí story. yẹn. àbí o èjì ò ní di wa. àbí o but ẹ̀ẹ́mẹ́dúró mr olùkọ̀tàn àbí mr olùsọ̀tàn ẹni ká sọ pẹ̀lú gbogbo nǹkan tí o sọ kalẹ̀ ṣé o feel pé ó yẹ kó put into writing like kó o kọ́ sínú ìwé ká máa kà bíi D.O. Fagunwa àbí Professor Olúṣọyìnká. èmi á dẹ̀bẹ̀ ewé yàn tà fún. ta èmi. ms àgbà. ṣé ms wọ. ms mm, ah, hmm, èmi náà fẹ́ sọ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́. ms ṣé ms word because ms word computer. ni mo mọ̀. rárá ọjọ́ lásìkò ó máa gbà lọ́wọ́ ìjà ọ̀pọ̀ mi níbẹ̀. nǹkan tèmi ṣàmọ̀ ni wípé ẹni tá à ń gbéyàwó bọ̀ wá bá kò kí ń ga. ìyá tó mọ̀ wí kí ni ìtumọ̀ òwe nínú ọ̀pọ̀ tó wà fẹ́ǹsì. ìtumọ̀ òwe ni wípé ó dá mi lójú gbàǹgbà gbàǹgbà báyìí pé wẹ́ẹ̀dì tó ń bọ̀ lọ́nà yìí tá fẹ́ ṣe yìí kò lè ṣẹ̀yìn mi because èmi náà máa padà bẹ́ẹ̀ sí ẹ ò lọ option. wait mi ì mọ bí mo ṣe fẹ́ jó sí ìlú àsàmù tó ń lù yìí torí ṣàn án láàrin ajé ni mo ní pẹ́kọ̀rọ̀ ibi tó bá lọ ni kò sọ má má yàbá yàbá yàbá yìí ìtumọ̀ aṣáàmọ̀ mi ni wípé ẹ make relationship yẹn official ah ah stop keeping me in the dark. ẹ jọ ẹyin méjèèjì so ẹ ń plan nǹkan tó tó báyìí ẹ dẹ sọ fún mi ah, ah, ah. kò dáa ó kù díẹ̀ káfí àmọ́ mo kò báyìí ó ṣáà máa ń lápẹ̀rẹ̀ torí mi ò mọ relationship tẹ́yìn méjèèjì ń sọ̀rọ̀ nípa ẹ̀. mama dọ́ra alákọ̀rí ẹ̀ lọ́rùn ṣé o fẹ́ sọ fún mi pé mi ò mọ̀ pé ọ̀rọ̀ fẹ́ wà láàrin wa àti Fúnminíyì èmi ò wá against ẹ o ṣáà jẹ́ kí n mọ̀wọ́ sọ jẹ́ kí n mọ̀wọ́ sọ jẹ́ kí n mọ̀ kó tó wà láàrin reintroduce ẹ sí mi as your fiance because fine mo mọ̀ pọ̀ rẹ̀ ní tẹ́lẹ̀ so jẹ́ kí n mọ̀wọ́ sọ ah kí n lè mọ bí sí máa dojú àdúrà kọ. oh so o ti rò wípé yá èmi àti Fúnminíyì ń fẹ́ra wa àbí o fẹ́ sọ fún mi pé o mọ̀ pé bí mo ṣe jẹ́ sí Fúnminíyì ìwọ náà ṣe jẹ́ sí ọ̀rẹ́ ni wá ọ̀rẹ́ tí mo jẹ́ sí náà ni mo jẹ́ sí Fúnminíyì we are just friends. madam mm. madam. ẹ rò kò kàn ró ẹ́ ah, ah, ah. wo tó bá rí bẹ́ẹ̀ èmi ò máa against ẹ̀ náà ẹ ṣá tètè sọ fèmí ẹ̀yin méjèèjì sọ fèmí ẹ kúkú mọ̀ pé wedding planner ni èmi á lè prepare fúnra mi má lè plan ẹ̀ dáadáa. ṣé o tún nǹkan tó cause by ìwọ ló fẹ́ jẹ́ kí kíkẹ́ lọ́mọ kó máa kó máa pẹ̀lú ọ̀bọ ẹja wúrà kí ni ìtumọ̀ nǹkan tẹ̀ ń sọ ń sìn. ní kíni ní kíni o fẹ́ sọ fún mi pé ọ̀rẹ́ lásán ló wà láàrin méjì lẹ deep tó yẹn lẹ close tó yẹn closeness yẹn ti pọ̀ jù kí ló dé ṣé kò ń ṣọ́ ọ̀rẹ́ tèmi ni kí ló dé wá close tó yẹn ó jẹ́ jẹ́wọ́ bó ṣe ń lọ kó jẹ́ ká mọ WhatsApp. Oh. This guy is my friend. He is my friend. He is our friend too, but you ti deep ju closest yín ti pọ̀ jù. Àbí o. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi. Mhm. Ṣòrí jẹ́ kémi sọ tọrọ kan. Omugun èèyàn ló máa ní òpin ọ̀rọ̀ lòún mọ́. Òun ò mọ̀ bẹ̀rẹ̀ wo tí ẹ̀yin méjèèjì ò bá tí máa fẹ́ra yín á bẹ́tà kí wọ́n gangan ṣe kí ni kó lọ kọnu sí. mo ṣe kí n kọ ẹ̀mí tẹ̀sán kù. of course ayé ṣe wẹ̀ màá ní. ìlọra ah, ah, ah. ẹlẹ́nu. báwo la ó ti mọ ẹni tó fẹ́ ni o ohun tó kọjú sí mi ẹ̀yìn ló kọ sí ẹ ọ̀rọ̀ ilé ayé yìí bákan méjì ni ni báwo la ó ti mọ̀ o ẹni tó fẹ́ ni o ohun tó kọjú sí mi ẹ̀yìn ló kọ́ sí ẹ ọ̀rọ̀ ilé ayé yìí bákan méjì ni ẹni tó fẹ́ mi mo fẹ́ ẹni tí mo fẹ́ kò fẹ́ mi ẹni tó fẹ́ mi mo fẹ́ ẹni tí mo fẹ́ kò fẹ́ mi ọ̀rọ̀ á. fi ká ṣe sùúrù rí pé inú kò jẹ́ ká mẹ́ni tó fẹ́ ni ṣùgbọ́n má fi ṣeré. If you see someone that loves you má fi ṣeré torí pé ìfẹ́ òtítọ́ ṣọ̀wọ́n. If you see someone that loves you truly. Never you take that person for granted. Torí pé fẹ́ òtítọ́ ṣe wọ́n, ó ṣe ó ṣe you so much. You were my everything throughout this one year service. And I will miss you. <laughs> Miss you too. and Alfash, Ibaoni Fumini if you are Oh my bad, I forgot. first of all, introduction. Um, Dewi Sola, this is Lanwe, my fiance. Lanwe, this is Dewi Sola. Dewi Sola, what's up? How you doing? Yeah. Thanks um, for everything. Yeah. If you see someone that loves you, má fi ṣeré. Torí pé ìfẹ́ òtítọ́ ṣọ̀wọ́n someone that loves you truly. Never you take that person for granted. Hey, Torí bàbá òtítọ́ ṣọ̀wọ́n, ó yeah. Eh, ó Um, um Fumini meets Lanre, my fiancé. Lanre Fumini. Oh, Fumini. Yeah, Fumini. Oh, Mr. Fumini, thanks so much. Ẹ dẹ̀ kú àbí ṣebí Mr. Fuminiyi tó ń gbé ibi abẹ́lẹ̀ Giant Street lẹ́gbẹ̀ẹ́ abániṣe ẹ̀ wow thanks so much ẹ ṣé gan ni ó sọ̀rọ̀ yín fún mi dáadáa thank you. bébì àárọ̀ lọ́jọ́ owó náà fi ń parí lẹ̀ bòmí. Jalo, jalo, jalo. mo rí mo rí mo rí orí gbọ̀n tójú mi rí ẹnu mi ò lè sọ mo ní mo rí mo rí. Hmm, mo rí o ṣùgbọ́n tójú mi rí ẹnu mi kò lè sọ ọ̀rọ̀ ìtàn ni eh, ọ̀rọ̀ ìtàn o bẹ́ẹ̀ bá bí mi lérè má rí wí bẹ́ẹ̀ bá bí mi lérè má rí sọ òjò tí ń pagún wa bọ̀ ọjọ́ ti pẹ́ o ohun ìfẹ́ fojú mi rí o kò ṣe fẹnu sọ mélèé sọ mélèé ròyìn tán bàbá ní pé ká máa ròyìn ilẹ̀ aṣú ilẹ̀ amọ́ ọ̀rọ̀ ń bẹ o nínú ìwé kọ́bọ̀. bá ní ká máa ròyìn ilẹ̀ aṣú ilẹ̀ àmọ́ o ọ̀rọ̀ ìfẹ́ ò ṣe fi ṣeré o ọ̀rọ̀ ìfẹ́ ò ṣe fi ṣàwàdà o. you do torí ìwà àtàwọn ọ̀rẹ́ ẹ̀ ti jáde ṣé wọ́n ń pè é pé àwọn níbi táwọn ṣe ń sọ ṣe wà nínú. ẹ wo ẹ kí n wà pẹ̀lú nígbà tí màmá yín ṣe é fún mi níyì kó bá mi ṣeré bíi tànà àti jẹta. ìgbà wo dẹ̀ nìyẹn bẹ̀rẹ̀. ti bẹ̀rẹ̀ náà nìyẹn. ó ti yé mi ọ̀rọ̀ ẹ ti yé mi. bíi ti báwo. Ah, ó ní bíi ti báwo ọ̀rọ̀ yóò kúrò lára ẹ̀ kó kúrò lọ́kàn ẹ̀ gbogbo bí mo ṣe bẹ̀ẹ́ tó ọjọ́ wo ló ti jókòó sí mi gbẹ̀yìn pé o kàn fẹ́ bá mi ṣe ló fẹ́ jókòó tì mí. ọjọ́ kan náà ló ń bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn. à má wàá jí bẹ̀rẹ̀ nǹkan tó bẹ̀rẹ̀ yẹn ò dáa. Hmm. so mi lè jókòó tì yín nínú sitting room ọ̀rọ̀. Eh, eh, kì í ṣe pé ó lè jókòó tì mí kì í ṣe irú situation yìí ló jókòó tì mí nínú sitting room. àwọn ọ̀rẹ́ ẹ wá bí ẹ kẹjọ lọ ó kọ ó jáde ṣé ó yẹ kí n kó nílé fún ẹ abó fẹ́ fún mi lá hypertension. Ah, ah. Eh? ọlọ́run ní jẹ́ kí ẹ ní hypertension kò tí ì tó yẹn. ẹ eh, ọlọ́run ní jẹ́ kí wọn náà má jẹ ni ah, kí wọn náà má jẹ ni. ẹ wo ẹ ṣáà kí n wà báyìí for today but mo promise ni I'll cheer up. o promise me. promise me. okay no problem. grandma. <laughs> yeah, ẹ ṣé mo lè change kìíní sí Chinese film. rárá o yorùbá làwọn yorùbá ni wá kò yẹ. ẹ mọ̀ kó mọ́ mi lára mọ́ ẹ. <laughs> jẹ́ kó wàá wọ ẹ lára díẹ̀ díẹ̀ tó dégbà tó bá wà lára ẹ. ẹ bá dọ̀wọ́ gbogbo tẹ́ máa wọ ní ẹ máa wọlé mi. fún mi nìyí tí mo bá sọ fún ẹ pé omi lè gbẹ kó tó sàn dé ọ̀dọ̀ ẹni tó fẹ́ mu wà ní pé irọ́ ni àní jẹ́ kó tètè yí ọmọbìnrin wípé ó fẹ́ fẹ́ sílé gẹ́gẹ́ bí ìyàwó ni kò ń ṣe ọ̀rẹ́ lásán. fún mi níyì tábàámọ̀ tètè gbé ọ̀bọ̀ bọ̀gbẹ́ ọ̀bùn mà gbé ni bọ̀gbẹ́ ẹ̀. Bill, ó dà be o getting gẹ̀ẹ́tì nǹkan tí mo sọ. Àní ọmọ yìí ti ṣe introduction before kò tó wá for service. She's gone. I've lost the only lady I ever loved. Fún mi níyì, jẹ́ kí n jẹ́ tí ọkùnrin bá ti torí obìnrin kan tó bá parẹ́ ẹgbẹgbẹ̀rún obìnrin máa gbórí sàárè ẹ̀ kọjá kódà wọ́n máa tún tọ̀ síbẹ̀ hmm. ṣé wọ́n yí pé tá a bá ń sọ̀rọ̀ ọkùnrin tó dára àkọ́kọ́ ló jẹ́ nínú wọn àti wípé kò sóbìnrin tó máa rí ẹ tó máa lóhùn ìrọ́kùnrin ìwọ ni ọwọ́ ẹ wúwo owó gidi business ẹ̀ dẹ̀ grow dáadáa <sighs> my dear friend ikọ̀ obìnrin ò ní láti fi ẹ ṣe kí ni fi ẹ tàfàlà píkọ̀. o ní ọmọbìnrin ò ṣe torí ẹ̀kọ́ jìnnìmú mm-hmm. tó torí ẹ̀kọ́ ó dẹ̀ tún sọ ó ní business mi ń ṣe dáadáa the Mimu is the brain behind my business yes òun ló fún mi ní initiative tí mo fi bẹ̀rẹ̀ business yẹn ọ̀rẹ́ mi di Mimu ọ̀nà ọ̀dàlẹ́dẹ́ di Mimu ọ̀nà ọ̀dàlẹ́dẹ́ that means pé o fẹ́ nífẹ̀ẹ́ mọ́ dépòdépò pé o máa fẹ́ obìnrin kankan mọ́ láyé. kò dájú. if you see someone that loves you máa fi ṣeré torí pé ìfẹ́ òtítọ́ ṣọ. mímí sọlá ló pọ̀ kọ́ mi mímí sọlá ni ọmọ tá a mú nínú ẹ̀rọ ọ̀fọ̀ tani ká sóde èèyàn. wàhálà ń ṣẹlẹ̀ nílé ẹ̀yin ò mọ̀ níta fẹ́ wa mímí ti bẹ̀rẹ̀ sí ní mi gbogbo nulẹ̀ yìí. nǹkan tí ó dùn ó dùn òótọ́ ọ̀rọ̀ tó wà mẹ́ni ó dùn mú dẹ̀ ti tọ̀wò nìyẹn kò wá dáa kí wọ́n wá sọ pé ẹ̀ kí mi má débẹ̀ mọ́. àmì ẹni ti fifty fifty. tí chief tó bá yan yín níṣẹ́ ẹrú ẹ̀yin ò gbọ́dọ̀ fi tọmọ jẹ ṣe bí òjíṣẹ́ ọlọ́run lẹ pera yín kí ló dé tẹ́ ẹ jẹ́ kí owó kó bá yé yín jẹ́. sáyidà kó máa ṣe lọ tàbí kó sàkíyèsí. gbé sẹ́nu máa gẹ̀jẹ̀ ni ọmọ tó ti máa bọ́ ṣòkòtò tó sọ pé máa rolóńgbò ọmọ yẹn ọmọ ẹlẹ́gbẹ́ ni. mi ò lé ohun mọ́yìn sàmú ní lẹ́jọ́ ni mi ò lé ohun mọ́yìn. kò wá ní dáa kó jẹ́ ìsìn tó yẹ kí n máa jèrè lóbìnrin kan wá lóhun kó bèjì dé pásítọ̀ ẹ̀jọ̀ kí ni kí n ṣe. jí gold ẹ̀ ó because mo mọ ibi tó kó sí lókè mo mọ ibi tó hide ẹ̀ sí mi kò tí ì fẹ́ ju àṣírí gbogbo àṣírí ẹ̀ ọwọ́ mi ló wà o. you refuse to tell me what's wrong with you don't worry i will guide myself at least if i fail mama ń pè mí mo ṣe fúnra mi. téèyàn bá sọ fún obìnrin tó ń fẹ́ fẹ́yàwó kejì nígbà téèyàn gba sentence death sentence. èmi tó mọ̀ pàfìṣe ni bọ́wọ́ gbọ́dọ̀ ṣe èmi àti ẹ papọ̀. Ah! ìbéèrè ẹ jẹ́ kí wọ́n ṣe oníṣẹ́ tó yẹ kẹ́ ẹ máa ṣe tẹ ìmọ̀ wá láti ìjọ. pátó ó dìgbòdẹ̀ gun aṣọ rẹ̀ ó fàyà ni ó yà fún nìkan kí fún tèmi yé mi àwọn alágbára ló ń tàkàrà tó bá jẹ́ òróró ni o dín house of rep nìyẹn tó bá jẹ́ eléko ni o ti di sínétọ̀ nìyẹn sínétọ̀ nìyẹn jẹ́ alága. ẹ ṣẹ́kọ̀ọ́ sẹ́gbẹ́ alága tẹ́lẹ̀ náà. a gbé wá fún. sọ́dà ti tán. wo má dira o má dira ikú pa ẹ́. ó ló ti lọ ìdánwò. fúnra ọmọ mọ́ ẹ mo ló wà lórí ọ̀hún mi. bẹ́ẹ̀ ni mo dì á ṣe gbogbo ayé pátá. ẹyẹ ilé kò gbónílé jẹ kò gbónílé mu kò dojọ kú kò yẹ rí ọkùnrin kọkùnrin tó bá gorí ẹ̀ ó ti kú tiẹ̀ láyé láyé mi bí ò tún jàkàrà ẹ̀ lọ. èmi náà sì máa ń jẹ àkàrà àbúrò nǹkan ẹ̀. mo ti fi mo ti fi mògì láàárọ̀ yìí. lọ́jà àkàrà tèmi. àbí dájú ọ̀rẹ́ kí òkú lórí sùnmọ́ǹsì. orí rọ́pò ti dàrú ó kọ́rù ilé yẹn bẹ́ẹ̀ fún ẹ ẹ̀dẹ̀jọ́ fi ń bò fún mi ò sọ fún mi. ó gbogbo ó tún gbà kọ̀bọ̀ yìí lọ́ba tún. béèyàn bá wúlò fún ní boko sálángà á tilẹ̀kùn mọ́ni. ló ń lọ́wọ́ tó ń pe barista kó wá kọrin kí ló ṣẹlẹ̀ kò sẹ́ni tọ́lọ̀ ń parí ẹkún o. mami ẹ sọ àṣírí ọ̀la yín fún ẹ jẹ́ kí. will you keep your dirty mouth shut. ìkòkò ajé ìkòkò ajé ìkòkò ajé ìkòkò ajé olúwa fún mi níyì olúwa fún mi níyì àdìsá ọkọ mi bó ṣe ń ṣe inú ilé yìí ò tẹ́ mi lọ́rùn ọ̀rọ̀ ọmọbìnrin yìí yìí yìí ó yẹ kó o fi sí ipò pé kì í ṣe ti ẹni bẹ́ẹ̀ ni ọkọ mi kì í ṣe ti ẹni tó bá jẹ́ tiẹ̀ kò ní bọ́mọ ẹ lọ́wọ́ ẹni ṣé o rántí pé kó tó di pé ẹ mọ́ra ló ti ní ọkọ tiẹ̀ tí wọ́n ò mọ̀ ẹ eh, ìrònú tó wá fẹ́ fi ṣera ẹ̀ léṣe sí mi lọ́rùn yìí kì í ṣe ara ẹ̀ obìnrin pọ̀ wá rẹ́ lòmíì ọkọ mi wá rẹ́ lòmíì ò jẹun o kàn ń dádì o kàn ń kákò kódà bó ṣe ń ṣe èyí sórí pé mi náà ò lálàáfíà bẹ́ẹ̀ ni bínú ẹ̀ ò bá dùn inú mi ò lè dùn tó o bá jẹun ṣé oúnjẹ máa lọ lẹ́nu tèmi ni ọkọ mi wàá rí tiẹ̀ tó bá dẹ̀ wá kọ̀ tó dá mi lóhùn báyìí sí wàhálà màá má ṣọ bíi méjì ní wardrobe màá dẹ̀ kú ilé fún ẹ màá dẹ̀ nìkan wà nílé of course wàá nìkan wà nílé tóró ti sùn ẹ ọkọ mi jọ torí Ọlọ́run mo bẹ̀ ẹ́ ni mo fi ẹlẹ́dàá mi bẹ̀ gbàgbé ẹ̀ jẹ́ kókó lọ́kàn ẹ̀. ó dá mi lóhùn ó dá mi lóhùn ò bá mi sọ̀rọ̀ kò sí wàhálà bó bá ti dọ̀la màmá aṣọ bíi méjì máa jáde nílé má fi lélẹ̀. ló kó fẹ́ dàbí kí ló ṣẹlẹ̀ kí ló ṣe pé ah. ṣé ká park ṣé ká park ṣé ká park ṣé ká park ṣé ká park o kò má dúró park baby park baby park baby baby baby baby. sí. ẹ jọ dókítà yẹn kọ̀ọ̀kan kọ́. dókítà ń bọ̀. ẹ jọ how's she doing. she will be fine ọ̀rọ̀ tó bá yẹ ká sọ nínú ilé kò di dandan ká jókòó sọ níta. ẹ ẹ jẹ́ ká lọ sọ́nù ilé. ẹ má wọrí ẹ má wọrí nà. nǹkan tó ṣẹlẹ̀ ni pé shock accident yẹn ló yẹ kó wà unconscious but ó máa pick up. ó máa ó máa fara ó máa ó kankan we lost our fence. Ah. we lost. ẹ ẹ ẹ dókítà ṣé kò ń ṣe pé ẹ ti sọ fún dìmí mú ṣá. no no lè sọ she still unconscious. wọn ti lajú wọn ti lajú. ó ṣe ibi fine àbí. very well ẹ kọ́ ọ̀rẹ́ yẹn. and that reminds me àwọn family Mr. Lanre wọ́n ti wá gbòkú wọn. the fiance. yes yes wọ́n ti wá gbé wọ́n ti wá gbé bọ́dì wọn láàárọ̀ yìí. wáyé kí ló dé tó ṣe wá gbé wọ́n ti gbòkú wọn lọ. ok ok ẹ ṣe. inú mi inú mi mú ni dùn sí i. ẹ máa gbé náà ṣé wọ́n fẹ́ sun jẹ ní hospital. náà títí mi mú bá jí ó nífẹ̀ẹ́ gbòkó ìṣòro òun náà last respect àbí nǹkan bẹ́ẹ̀ yẹn náà. kí ló ń sọ yìí ṣé o ṣé wàá bòkú sọ̀rọ̀ ni. bọ bẹ ṣe ń bá sítórì lọ èmi fi pé kẹ̀kẹ́ rò pé ẹni máa rìn o àbí. àbí náà wọn mi ẹni sùúrù ṣebí fi ẹ sí yín lókun a dẹ̀ mọ̀ pé mr fúnmi níyì nífẹ̀ẹ́ yín gidi kan ni kí ló wá dé tẹ̀ ẹ̀ fẹ́ wọn. Hmm, lóòótọ́ ni fúnmi níyì nífẹ̀ẹ́ mi gidi gan kódà ó nífẹ̀ẹ́ mi bí ojú ṣùgbọ́n ẹ bá jẹ́ kí n túṣu désàlẹ̀ kòkó. mọ́mì inú wa ò bá tẹ́ bá jẹ́ ká mọ nǹkan tí ajá rí tó fi ti ń bọ̀ sá. ó dà ẹ jẹ́ àlọ́. ẹ bá mi wá o ẹni bí ọkàn mi o mo ní ẹ bá mi sọ fún bóun lọkọ mi o jẹ́ fi ṣeré rárá o rárá o rárá torí ọ̀rọ̀ ìfẹ́ tẹ̀rí yẹn o tẹ̀rí yẹn lẹ́yìn ìgbà tí mo kó lọ́spítà. báwo la ó ti mọ ẹni tó fẹ́ ni o ohun tó kọjú sí mi ẹ̀yìn ló kọ sí ẹ ọ̀rọ̀ ilé ayé yìí bákan méjì ni báwo la ó ti mọ ẹni tó fẹ́ ni o ohun tó kọjú sí mi ẹ̀yìn ló kọ sí ẹ ọ̀rọ̀ yìí dèmí ehm, ibi tí mo ṣẹ̀ṣẹ̀ gbà fún ẹ ò ní lè padà sí ilé tí láńrí gbà fún ẹ mọ́. You've been a very good person to me. I owe you a lot. Thank you. A kì í dúpẹ́ You're welcome. If you see someone that loves you má fi ṣeré torí pé ìfẹ́ òtítọ́ ṣọ̀wọ́n. mo dé ìsọ̀lá ṣàbámi dúpẹ́ lọ́wọ́ fún mi dáadáa ó fi kankan fi mí sílẹ̀ in fact ó possible kò bá yín bí báyìí. ó kù gan-an báwa ni everything. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ọ̀rẹ́ hmm? mi tell me what I don't know. I don't know what you don't know. See, Fumini is my friend, a very good friend of mine, nothing more. Kí ni ṣe lè gùn? You are is just a friend, nothing more. It's just a friend, nothing more. Tó máa ń sọ every time yìí. Mo wọ́n pé kò ní pẹ́ kó tó yẹ kí bọ̀bọ̀ yìí nífẹ̀ẹ́. Kó jẹ́ open heart ẹ fún. Kó jẹ́ kó wọlé. Kó love ẹ kó fẹ́ tán tẹ́jẹ́ dẹ́bi pẹ́ nẹ́tí mi dẹ́bi pẹ́ nẹ́tí mi dẹ́bi pẹ́ nẹ́tí mi ó dẹ̀ gbalé fún mi dẹ̀ ń gbà ń jókòó sí ní òwúrò sùn. wọ́n bẹ̀rẹ̀ ẹ jẹ́ ọjà ìwé kí ni kí n yọ fà yín. máa rọ ìyàwó ọkẹ ìkan lára àwọn ọmọ tó ń bá mi ṣe ní ọ́fíìsì ló ń ṣe pátì lèmi àti ọmọ wa wí pé kò tẹ̀lé wa lọ. ẹ wò mí o pé mo fẹ́ lọ sí pátì kankan o. ló máa ń ṣe é gan-an kí ló máa ń ṣe ná ṣé bó ṣe ń dá jókòó sínú ilé yìí tó ń tó ń dá rìn tó ń da pàlọ́lọ́ lúkiri inú ilé tó ń dá sọ̀ tó ń da ṣe gbogbo ẹ̀ ló tẹ́ lọ́rùn wo ìkan lára àwọn staff Bọ́lájí ló bímọ ó dẹ̀ ti bíbèjì tẹ́lẹ̀ ó tún bíbèjì nísìn hmm. so kò rí i pé iṣẹ́ ọlọ́run àwa máa rèdè ní mírèkù lọ́lọ́run fi ṣe fún wọn kò dẹ̀ ń ṣe patí ńlá patí kékeré ni sí èèyàn púpọ̀ ò lè rí ẹ̀ tètè lọ́wọ́ ṣọ́kú jẹ́ ká lọ. wow ìbejì lẹ́ẹ̀mejì kò ṣe torí ẹ̀ mo ṣe fẹ́ lọ. torí ọ̀nkú bọ́lá jù jẹ́ wọlé kí n wọ́n ṣe. torí ọ̀nkú bọ́lá jù àti torí ìbejì ọ̀gá tó ìbejì fún mi níyì ìdí ẹ̀ bẹ̀bẹ̀rẹ̀ ìbejì máa. ọ̀gá ṣì máa bí ìbejì fún mi. kí ni. ẹ. ìgbà máa ṣe kọ. fíkìdí lábẹ́ ẹ̀rí gàngàn bá dùn wọ́n sílé. thank you thank you. torí pé bíbọ́ lọ́dẹ má jẹ̀mú wálé wà láta mi gbogbo ẹ̀ bọ́ sí lójoojúmọ́. ẹ wá mi tọkọ mi fà. ọ̀tọ̀ ní ká lálùbà ọ̀ kò mọ̀ bá ní sáré ká. Fazi look familiar. Mr. Lanre. ń wọ́n ní ẹ jáde o wọ́n ní orúkọ wọ́n ní ẹ jáde kẹ́ kọ́lá bọ́ta kúrò níbà àbí kílẹ̀ tẹ̀ kúlẹ̀ òṣì. ẹ calm down ẹ calm down. ó lóun ní àwọn explanation kan tóun fẹ́ ṣe ni mo ṣe mú wá ká lè gbọ́ ti tẹnu ẹ̀. ǹgbọ́. ṣẹfẹ gbọ́ this guy is dead ó lóun ti kú ọ he is dead to me he should leave my house. wọ́n ní you are dead you are a dead person so leave. ẹ jọ torí Ọlọ́run ẹ bá ń bẹ dìmú olúwa dìmú jọ torí Ọlọ́run jọ iṣẹ́ ìṣù kò rí bẹ́ẹ̀. ṣé ẹ yà wùdí ṣé ẹ máa sínwín ṣe bọ́n ní explanation ẹ̀sọ́ pé fi wá ṣe ewu lọ́rọ̀ èṣù ṣe èṣù ṣe èṣù yẹn ló lè máa ṣe yín pa èṣù ṣe yín lálákọ̀ọ́kọ́ ẹ ṣe ṣù ẹ bí twins ẹlẹ́kejì ẹ ṣe ṣù ẹ bí twins ṣé tẹ́ṣù bá ṣe yín lálákọ̀ọ́kọ́ ṣé kò yẹ kójú yín lè wá ẹ̀sẹ̀lẹ́kejì ẹ ti jáwé ẹ kọ́ ní burúkú bọ́tà jọ. ìjọ torí Ọlọ́run mo lálàyé tí mo fẹ́ ṣe ẹdùn ìdùnnú jọ nǹkan tó ṣẹlẹ̀ lásìkò yìí pé. pẹ̀lú gbogbo nǹkan tó sọ sílẹ̀ ń sìn ọ̀rẹ́ wa ó máa ní láti kú ni o. Ah, ah ẹ gbà mí ikú bíi ti báwo ọlọ́run má jẹ́ kí n rógun ikú ìyẹn lè ikú báwo. ká tiẹ̀ sọ wípé àwọn òbejì àkọ́kọ́ mistake ni ó tútù fún ìyàwó ẹ̀ lóyún mi ìwọ náà dẹ̀ fojú ara rí pé ìbejì tún ni báwo lo ṣe fẹ́ sọ fún dìmí mú báwo lo ṣe fẹ́ sọ fún un. bí mo ṣe máa sọ fún yẹn náà ni tẹ̀ yé mi olóhùn dá gbogbo wá tiẹ̀ bí mi pé how. ibi tí báwo bí mo ń béèrè látẹ̀kan náà ọ̀rọ̀ ikú ikú náà ló ń jáde ní mi. Ah. ó máa stage accident ẹni tó bá fẹ́ stage accident ẹ̀ ó máa jẹ́ close to this hospital so that àwọn tó bá ti gbé ẹ dìgbàdìgbà hospital bí ni mo máa gbé ẹ wá straight màá wá lè sọ fún ìyàwó ẹ ó kú nǹkan tí mo yìí sọ ni ọ̀rọ̀ ikú náà ni ewu gan-an àwọn ìyàwó láà sọ̀rọ̀ pẹ̀lú. di mímọ̀ of course ìwọ náà dẹ̀ ló sọ fún mi wípé ó ní bọ̀bọ̀ kan tó nífẹ̀ẹ́ dáadáa àbó ti gbàgbé ni. bọ̀bọ̀ kan wà lóòótọ́ bọ̀ bọ̀bọ̀ yẹn bọ̀bọ̀ yẹn nífẹ̀ẹ́ di mímú ṣùgbọ́n bọ̀bọ̀ yẹn abániṣe lásán ló ń ṣe torí oh. pé kò di mímú òfun láyè torí ìtọ̀rọ̀ mi ṣóòrí nǹkan tó jẹ́ kó easy gan-an nìyẹn tá a bá ti declare pé o ti kú bọ̀bọ̀ yẹn máa step in within a month ó ti move on pẹ̀lú live ẹ̀. tí o bá wá lọ rí bá a ṣe rò ń kọ́. ó máa rí bẹ́ẹ̀ thank god ẹ kúkú jẹ gbé environment tẹ́lẹ̀ wàá rìn jìnnà sí pátápátá ni nǹkan tí mo rò pé a lè ṣe ni o that's the only thing you can do. bọ́lọ́rùngbọ̀n ìka ní yín o bọ́lọ́rùngbọ̀n wàláhì ìka ní yín ṣé ni tẹ bá sùn kalẹ̀ báyìí tí ẹ̀jọ̀ bá wá sùn kalẹ̀ báyìí ṣe ni kọ́kọ́ kọ́ ṣayín kó ṣayín wẹ̀lẹ̀wẹ̀lẹ̀ látòkè kọ́ ṣayín délé kó wá fi èjì ẹlẹ̀ kó máa bá tiẹ̀ lọ. èyí ṣe kọ́tọ́ báyìí wàhálà ẹ̀ lè rọrùn wọ̀ tí bá dé heaven gate tí bá rí tẹ̀ lọ sọ́nù báyìí ṣe ni màá fọ́ padà pé no ẹ fọ́ yín àtúntò wọlé olórí burúkú ni èèyàn iṣu ni èèyàn iṣu. ah ìkànnì ẹ o ọkùnrin tó ń dojú ti ọkùnrin ni ẹ ọlọ́run gbọ́ ká má parọ́ o jẹ̀bi ikú. bẹ́ẹ̀ni death by hanging gógó lè jẹ̀bi death by hanging ní ọlọ́run ayé kó fi èyí ti àgbàgbà kódé kójúbọ sí kódé yìnbọn fún pàápàá. láwe ah! láwe ojú tí mo dì í eh? tó bá jáde òkú méjì máa bọ́lọ̀ nínú ilé. láwe get out. wọ́n ní kẹ́ bọ́tà òkú méjì ò tẹ̀lé bọ́lọ̀ òun lè yàn kan péré ni bọ́tà. ó dẹ̀ dìde tó fẹ́ dògùn lẹ́yìn ẹ jẹ́ pé nínú ọ̀rẹ́ bọ́ọ̀lù ká o ọ̀rẹ́ mi ò ní gòlè o ládàá o lọ́bẹ̀ o ní lẹ́dẹ́. ẹ bá ẹ tilẹ̀kùn kẹ́kọ̀ọ́ ṣe orí burúkú imú tó ló ṣe ẹ níbi tó kọ́ ọmọrẹ́ léwọ̀ ló ṣe stupid nonsense idiot. ọ̀rẹ́ mi ó ti tó ó ti tó lóun fún ní pèsè níyà. tell me please tell me kí ni mo ṣe fún Lanre tó fi fẹ́ pa mí imagine pé gbogbo plan wọn go against wọn i would have been dead wọn ti pa mi dànù dèmi dèmi kí ni mo oh, ṣe. dìmímú stop crying oh, ọ̀rọ̀ rẹ ò gbẹ́kún ọpẹ́ ló yẹ kó máa dúró pé o wà láàyè o tún wà láàyè. ṣé ló yẹ máa dúró pé pé plan wọn work against ẹ rárá èmi lè máa advice rẹ pé kó consider fún mi nìyí ó possible kò jẹ́ pé boundary to set kò jẹ́ kí bọ̀bọ̀ yẹn mọ̀ bó ṣe máa wá bá ẹ sọ̀rọ̀ and you guys are very very compatible no ramification and I know you love you so very much please. I love you too I love you. o de try to consider me. kí ló sọ kí n consider ẹ̀ ṣó o mọ nǹkan tó ń sọ ṣá jọ nígbà tí grandma wa bá ẹ tí wọ́n sọ fún ẹ pé kó wá bá mi ṣé kò sound ọkọ̀ létí ẹ̀ àbí what are you telling me are you a prostitute. àwọn èèyàn ti sọ bẹ́ẹ̀ náà wọ́n lọ wà impotent. Ah, if this is impotence, I'd rather be impotent. Okay? wá ó ṣe kí ni ṣó mọ nǹkan tó ń sọ ṣá. di mímú di mímú wait di mímú sotiri sotiri mo ti jẹ́ kọ́mọ yẹn lọ sọmọ sọmọ ẹ̀ bá yẹ kó tún aṣọ ẹ̀ bá padà sí. bó sọ mi kí ló máa ń gbà máa ṣe ṣeré ìkó tó ṣe kó tó dé dìbò mímú lọ. di ẹ mú wọ ká ló ń di ẹ mú. lónà kí ni pọ́blẹ́mù ẹ kọ́nà má jẹ́ kó ní pọ́blẹ́mù kẹ́lẹ́ dá mi má jẹ́ kó ní pọ́blẹ́mù ó lè jẹ́ kọ́ mi mèrè yìí bá tiẹ̀ lọ ìwọ ló gbá tiẹ̀ kó gbá tiẹ̀ leave her alone ṣé bọ́mọ lílé yìí ṣé lè yóò fáìn tó láti fẹ́ ni ẹ ó ń gbé súnmọ́ ẹ ó ń ṣe gbogbo ẹ ó kàn ń ṣe wọ́nran ó ń ṣe wọ́nran ẹ kí ni wàhálà tó ń bá kiri kémèrè yẹn lọ jẹ́ kó bá tiẹ̀ lọ ọmọ ilé ìfẹ́ ṣé lè yóò fàyè tó máa yà kí lórúkọ tiẹ̀ jàre. blessing ma. blessing. ṣe ṣe ti gbọ́ hmm. ṣe ti gbọ́ bẹ́ẹ̀ èyí ó fẹ́ pe blessing ó ń pe blessing bí ẹni tó ń sìn. hello hello sori blessing tó ń pè yẹn gan ni mo láìkì lára ẹ̀ àwọn wà ní pè ní blessing débi pé ó máa ṣe mistake àti máa pè blessing ìbùkún ìbùkún olúwa olúwa bùkún èmi nù léyìí ńlá máa máa pè òun lè léyìí fẹ́ ṣé kò fáìn tó wọ́n jókòó tiẹ̀ jáde jókòó. kíni ẹ kí ló tó ọ̀nà ọdún òun ọdún mọ́ ìṣẹ́jú mọ́ èso ara ẹ má bí mi nínú o ó ti ń bí mi nínú o ó ti ń bí mi nínú o má jẹ́ forí sọ ẹ láyà ó ti ń bí mi nínú o. kí ló dé. ìwọ lọ́wọ́ èmèrè tó ń sáré tẹ̀lé kí lè mèrè tó ń sínú fẹ́ gbà lọ́wọ́ ẹ ẹ mo dé ti bẹ̀ mo ti bẹ̀. bọ́sítọ́mì wà tó ṣe gan-an ṣé wọn wá yín wá síbi tẹ̀yìn bí. èmi ò padà lọ síbẹ̀ mọ́. bọ ọkọ yẹ kẹwà àti broken tó yẹn ṣe bẹ́ẹ̀ ní ìfẹ́ rẹ̀ lásán lẹ́ni sí wọn ni eré kó alájà ń bẹ́ kù ṣe. nígbà tí mo pàdé fún mi níyì ni mo mọ nǹkan tí wọ́n pè ní ìfẹ́ ṣùgbọ́n èmi lérò pé ìfẹ́ ọ̀rẹ́ lásán ni tí mo bá jí òun lèrò tó kọ́kọ́ máa ń wá sí mi lọ́kàn tí n bá fẹ́ sùn òun lèrò tó máa wá sí mi lọ́kàn gbẹ̀yìn ojoojúmọ́ ayé yìí ni mo fi rántí olólùfẹ́ mi àmọ́ orí lè má kọ̀ wá pọ̀ òun náà má ti move on. Ah, ó ga ọmọ mi ṣé wàá ní márìmọ́ ní báyìí. ẹ wo èmi ò lérò pé bí a mo lè nífẹ̀ẹ́ lómi mọ́ mi ò lérò pé bí a mo lè lọ́kọ mọ́ bóyá ti bá tayé wá ṣá torí kò sẹ́ni tí mo lè nífẹ̀ẹ́ tó dàbí fún mi níyì. tí wàá kàn dira ẹ̀mọ́nulé jẹ́ ni pé nǹkan. Wow, o ní láti mú bọ̀ ní kò lè jẹ́ ọ kò lè tó ṣe ọkọ máa tó máa dá láàrin mi àti ẹ̀mọ́ kó tó sì mọ̀ ni o kò lè dúró sójú kan bí ẹni pé ah, ọmọ máa jára ẹ síta ni o gbogbo ètò ìṣe yìí kò lè make sense tá a bá ń kúrò mi bá ṣe wá tún gbé bọ́dì lọ síbòmíì yes. kò ń ṣe mi àti èmi lọ kókó mo ṣe wà. ní kíni máa wò ó jẹ́ wíwọ́ máa wọ ẹ̀sìn ní bá a sì ta gbé bọ́ọ̀dù lọ sí ìlú mo ti gbọ́ máa tanra ẹ̀. ọjọ́ àkọ́kọ́ tí mo rí ẹ o ṣe lọ́kàn mi máa máa lágara mo ní lọ́jọ́ àkọ́kọ́. Oh, yeah. This is a nice apartment àwọn ah, tó apartment ni kò ṣe kan tí kò ṣe standard tí mo fẹ́ lélẹ̀ but i mean now tó yẹ pé wọn náà ti ń come around wà á sọ fún mi owó pattern tí mo prefer can change in the AC then i'm probably gonna change the interior. um, a minute take a time back get a drink have your sip. rárá o rárá torí ọ̀rọ̀ ìfẹ́ tẹ̀rí yẹn o tẹ̀rí yeah di mímọ́. Biliyorum yeni şu Behçet so but then you can step down with this. Okay. Cause my shit puts it in and freeze up, let's see. Yep. Okay. My love story I need to go. I just have to go. Oh, wait, okay. But yeah, you don't like the culture of me using my left hand? But yeah, I mean... But you heard me, I need to go. Ah. Do you hear me? Ah. Oh. Mon feuille. ẹ ṣá olúwa. yes. ṣe rí nígbà mọ̀ ń bọ̀ ní ìsìn mo rí yàtì tó wọlé láìpẹ́ ojú wọn lè ń gbóná ni o ní sálà wàwàwàwàwà mo sì mọ̀ pé inú ilé wa yìí ọmọ obì ò wọnú ẹ̀ tún ó rojú jáde rí wọ́n máa ń rẹ́rìn jáde bí ìrẹsì aláfọ̀jẹ ni how come how come this sudden. ms. sir. kò yé mi náà ni o nígbà tá What exactly is your problem? Yes sir. Ṣé nǹkan tí mò ń sọ fún yín náà ni pé irú àǹtí wọn mọ pupa ròdòròdò ẹ̀kẹ́ kún wọn mọ́ra ni ẹ máa ń fojú rú wọn mọ́ra ni. Nàkẹ́tọ̀. Ẹni pé. Ọba ṣáìtì. Ẹ mú tó. Kí ló ń ṣẹlẹ̀ ìwọ̀n wọn? Kí ni mo ṣe fún ìdùnnà? Èmi kò wá. Àmì, mo fẹ́ bu drink and. I don't know. Let's, let's watch this. Olúwa The truth about it is, you're one in a million. And I'm sure you know that. And um, Emeka Wokwe, if you wouldn't mind, I want us to take this to the next level. Stichwort. I want you to take us to the next level. Let's build us together. Let's build us. Yeah. Is there else? Are you mad? Are you okay? What is the meaning of that? Okay, ni àti ti ṣeré jìnnà àbí? Àti ṣeré dé lẹ́kùn kan tó ń dánwò yìí. Are you out of your senses? I'm sorry. You are sorry for what? Ní ayé ẹ̀, mo tún tún sọ ní ayé ẹ̀. Má number mi just delete my number, it's over between us. This friendship is over, idiot. Damn, huh? I messed up. Ọ̀gá, mo gbọ́ má ka ti ń jáde tó bá yí tó ti tó rẹ̀ síbọ̀. o gbọ́ pé o gbọ́ yìí. yẹ àbí ìkàtọ̀ gbọ́kọ̀ yẹn. ó bàbá ó bàbá. tí bàtà yìí wá. ma people fight for their love now ó yẹ kẹ́ ẹ lè wá wọn lọ síbi tó ń gbé ìgbà tẹ́ mọ̀ pé interest nínú wọn. Hmm, ó parọ́ mo wá lọ ṣùgbọ́n nǹkan tí mo lérò pọ̀ ni mo bá nígbà tí mo débẹ̀ wọ́n lé mi bí ajá ni mo tún wá gbìyànjú pé bóyá kí n tún wá pè mo tún ti sọ contact yẹn n tó ṣẹlẹ̀ nìyẹn o. story yín eléyìí àǹtí dé mú àbí clear. wait story yín àbí story wa àtìgbà tó ṣe ti wá lọ létò tí o fẹ́ dá sọ̀rọ̀ project mọ́ and after all mo sọ fún ẹ mo ní. this story ah kuni ending ah re ending probably is going to go for tragedy be a comedy be a tragic comedy she said if not Brofumini no other person. ẹ bọ nkan tí ò yé mi gangan nìyẹn tó ń jẹ́ kí mi máa bẹ̀ ibo náà fẹ́ parí ẹ̀ sí ah, project wa nìyẹn náà mi ò kó bẹ́ẹ̀ kàwá wọn lọ. kàwá and that's a good idea that means a máa padà sọ́dọ̀. So wọn a máa gba address ọ̀dọ̀ bro fún mi ní yìí ẹ ká gba address ọ̀dọ̀ bro fún mi. mobile should go after school tomorrow what do you think. má ah, ṣe máa jẹ́ bọ́. má tiẹ̀ ní kọ́lá máa lọ nìyẹn kọ́sà àwọn ọmọ ẹ̀wọ̀n ní fẹ́yọ̀ dín. kò sí nǹkan tó yẹ jagunjagun bí kò lọ sójú ogun kó ṣẹ́gun kò sí nǹkan tó yẹ àgbẹ̀ bí kò níṣu bọ̀kùnbọ̀kùn lébè kò sí nǹkan tó yẹ ọlọ́dẹ bí kò lọ sóko kó pẹran wálé ẹ pera yín ní mass communication students mo fún yín ní newspaper publication kí ẹ ṣe analysis ẹ ló ń jíra yín wò ẹ ló ń ṣe rubbish fún mi ṣé ẹ̀yin ò mọ̀ wípé a good mass communicator must be a good analyst well sí ẹ̀yin ni ẹ máa jẹ́ a máa pàdé nínú exam hall have a good day. Anyways sí eyín nìyẹn a máa pàdé náà ẹ̀ka. kí ló mọ̀ fún ọ ọ̀gá tí lè máa rí pẹ́sà àwọn tí yẹn máa sùn. ẹjọ sá ilé àwọn fún mi láàrin àná wàá ti eh. bèrè ní ìsàlẹ̀ bẹ́ẹ̀ wà really get it better. he's not Funmilayo Funminiyi yes his name is Funminiyi. ah Funmila. la Funminiyi. Funminiyi ah eh, láti bo. ọmọléèwé ni wá sá eh. wọ́n sọ story wọn fún wa ah. àwa fẹ́ wá confam story yẹn ah. sá. ẹ ẹ máa gbọ́ Funminiyi méjì ní bẹ lálùgbò wa yìí ìkan wà tó jẹ́ pé Funminiyi. E ọmọ àrólú ọmọ kìnnì kan ni ṣùgbọ́n kan wà tọ́jú ọmọ àdàbà níjà òkìtìrì mọ́ wò ó ará àta ìrún ọmọ èwo lè ń béèrè nù wọn ẹ sọ fún mi kí n mọ. ó dà pé àdàbà níjà yẹn ló máa jẹ́ tí sísítà bá ń sọ̀rọ̀ ọmọ àdàbà níjà yẹn. Ah, ọmọ àlùbáríkà rẹ bèrè. ọmọ mi dáadáa ni ọmọ àlùbáríkà ni ah, ọmọ olóore títẹ ò ní bàjẹ́ láéláé ọmọ tó ń mọwọ́ wẹ̀ tó bá gbàlagbà ṣe tó bọ́mọdé ṣe ah, ìtọ́jú àgbàlagbà ìtọ́jú ọmọdé àti máa tọ́jú ọ̀dọ́ ah fún mi níyì ah ọlọ́run dákun má fi kó pa Elédùmarè má fi kó pa o òun lẹ́ ń béèrè ah kì í wá àgbélé ibi ọ̀rọ̀ ẹ̀ sú asínú ó ṣe é ṣe kó jẹ́ pé a ṣe ń sọ̀rọ̀ yìí bóyá mọ́ríkà lọ́wọ́ àbáyé àmọ́ ah. ṣùgbọ́n kẹ́nìkan ni ń kó ṣèrànlọ́wọ́ fún yín tó bá jẹ́ làákà àwọn aláìlọ́wà tí ọ̀gbọ́n yóò ọmọ ìlú wò ni ẹ ṣáìdẹ̀ dùn. àbájọ ah, <laughs> wẹ̀dọ̀wẹ̀dọ̀ ẹ wo jẹ́ n sọ story wọn kan fún ọ. ti ẹ bọ fún mi níyì ẹ kọ́kọ́ sọ sítórì bọ fún mi níyì náà. ẹ kí n tó wá sọ̀rọ̀ wẹ̀dọ̀wẹ̀dọ̀ ẹ ọmọ kékeré ni ẹ hmm. jèrè nǹkan ò ní sẹ̀mí yín ẹ̀yìn ọ̀kadì ẹ làlùbáríkà jẹ́ n pe nọ́mbà rẹ̀ fún ọ. ẹ ní nọ́mbà wọn. ọmọ ọlọmọ mi dáadáa ni ọmọ tí ń tọ́jú àgbàlagbà. ẹ ẹ sọ fún mi pé ní nọ́mbà wọn sà. mo ní ẹ ṣe sà ó já mọ̀ oh, dúró àkọsílẹ̀ ti dúró ó dúró ó dúró bàtí ó ayé pa Maria mami ó dúró ó dúró ó dúró ṣinṣin àkọsílẹ̀ tẹ́rí yẹn kò lè tà sí lábẹ́ gbogbo ìgbòkègbodò wa fún mi níyì. olúwa dì mí mú. àwọn ọmọ sọ fún mi wípé client kan fẹ́ rí mi and i have been waiting ṣé kò ń ṣèwọ ni client tó ń sọ. àbí happiness game làwọn ìbá mi play. tó túmọ̀ sí wípé ojú àtúnra rí. wọ́n wí àkàlà olúwa dì mí mú. bákàrò bùrọ̀sà yóò fàbọ̀ fèlè búté mo ní bákàrò bùrọ̀sà yóò fàbọ̀ fèlè búté ó dúró ó dúró. I'm so happy to see you as well. Wàṣọ tuntun ló. Ó ti ṣe o, bàbá ti ṣe o, ó ti ṣe ó ti ṣe o bàbá ti ṣe o ó ti ṣe o bàbá ti ṣe o ohun tó ń bà wá lẹ́rù bàbá ti ṣe o. ẹ jókòó ẹ̀yin ọmọ mi ká dúpẹ́ lọ́wọ́ orí tó rúgba pẹ́rẹ́gì ká wá dúpẹ́ lọ́wọ́ èjìká tí kò jẹ́ káṣọ bọ́ ẹ̀yin ọmọ mi mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́ bá mi múlẹ̀ tẹ́ dà mí ah ẹ ṣe mo dúpẹ́ ṣé pé èmi àti fún mi ní ìlú ìpadà tó wá fẹ́ra wa. ẹ wo mọ́mì ẹ jẹ́ ká gbà pé bọ́lọ̀ ń ṣe kọ́ gẹ́lẹ́ ló ṣe rí yẹn torí kò sí nǹkan tọ́lọ́run lè ṣe. Hmm, òótọ́ ló sọ. àwọn míì wà wọn afẹ́ra láti kékeré ọlọ́run nìkan wọn pọ̀ tó jẹ́ pé ìgbà tán bá tó dàgbà lọ́lọ́run àti ọkàn wọn pọ̀ pé kí wọ́n fẹ́ra yẹn ni wọ́n ń pè ní evergreen love. Hmm. bọ́ ṣé kí n sọ kankan fún yín mm-hmm. ṣé mọ̀ pé èṣù ni àǹtí àti ọkọ wọn ṣá. Ah, ah. Ah, kí ló mean. ṣé n bá ní iná jó lórí omi ẹ máa ní kí n bu eérú ẹ̀ wá. there is a saying tó sọ wípé èṣù tá a ti mọ̀ látọjọ́ pípẹ́ ó sàn jáńgẹ́lì tá a ṣẹ̀ṣẹ̀ mọ̀ lọ. àbíṣe yé mi ni. ṣé ti rí gbogbo nǹkan tá à ń ṣe yìí ó ti tó báyìí ẹ jọ àǹtí ṣe ti rẹ́dì cause à ń jáde I need láti lọ pop champagne party rẹpẹtẹ. kí ló ń sọ yìí ṣé òun wáìnì mi ni fún mi níyì tèmi nìkan ṣoṣo ó ti pèpè àgbègbè ń ta máa jẹ fún wa a máa lọ bá ní tìrìsìn jíjẹ mímu ọrùn ẹ̀ ló wà ìyẹn nìkan kọ́ o tá tún wá ṣetán níbẹ̀ à ń padà bọ̀ wá sínú ilé mi. a whole week lẹ máa lò pẹ̀lú mi. seriously bẹ́ẹ̀ ni ẹ ṣe bẹbẹ nu ayé mi ẹ̀yin ò mọ. Should I tell you guys something? This is the best story I've heard so far. Thank you, sir. No. It's very lovely. And where are they now? They are together, sir. They live happily ever after, sir. Wow. That's... So, um, love story, Nita to telephone, right? Yes, sir. Yes, sir. Love story, Nita. Are there any, any other suggestion for? No, the, the tattoo is very perfect. It's very okay. torí tá a bá tún gbégbá bẹ̀yẹn àwọn èèyàn ní understand ibi tá à gan. actually láti ìgbà tá a ti parí story yẹn lèmi ti fall in love the title yẹn love story. well it's truly a very lovely story and um, story tá a choose for next production wa nìyẹn. wow. kí ló dé sàn nìkan lọ́lọ́run dáyé fún ni. kí sọ̀gá mi àkàjọ déré pọ̀ ni. wọ́n ní fún rẹ wọ́n fi ọyẹ́ yẹ̀ ni. àsọ̀rí nìkan gbógun ìdí ńlá sọ̀rọ̀ kọjá ẹ̀. Ah, orin lọ́nà mi. kẹ́yìn méjèèjì mọ̀ bá bẹ̀ ní àti ìgbàlódé ní ọjọ́ fẹ́. bẹ́ẹ̀ ló kú ìyàwó tó ní. bọ́ọ̀ parọ́ ikú ló bọ́lá jẹ́ bọ́ọ̀ là fẹ́ jù bẹ́ẹ̀ lọ. ọgbẹ́ mi wá ká ṣé wọ́n èmi má kà kúrú bí mo sì kà sẹ́kúrú yìí wọ́n mà ní sáìsì. torí iṣẹ́ orin tí nǹkan yìí akọ́lá tẹ̀lé ìkòkò yóò jata ìdí rẹ̀ ó gbóná. wọ́n ti tẹ̀lé àràmúlọ tá a gbọ́ ọkọ̀ ọlọ́yẹ̀ mọ̀ ń bá lọ. n tí ó jẹ ní ojú ọgbọ́n èmi ìbú ọkùnrin. kí ló rà dé ìyẹn sọ́kọ̀ọ̀nù. àbíkù ejò ni wọn àbíkù ejò sì ni ìmọ̀ ìṣòro bíi agbóhùn rẹ̀. ọ̀rọ̀ rẹ̀ owó. àyìn tó yẹ wá. <laughs> owó orí dọ́là ló jẹ́ wá dúpẹ́ orí dọ́là ló jẹ́ ẹ̀fọ́ pẹ́ wá. èmi àlàmú akọrin ọ̀la. ẹni orí bàtí náà kò ṣe fara pé wọ́n ti ń sọ̀rọ̀ bí eléyìí wà. èmi alóyin lóhùn ni kí n gbà yìí lóde ọ̀la. ọmọ mi bẹ tán ní ibú. láti bàtọ́ ti ra mọ́tò yìí ọkọ̀ ń rìn ó wọlé lóore. orin sí ìfìwé lẹ́nu báyìí náà. ètò olórin máa wọlé lé aago ńláńlá lójú jẹ aago kéékèèké náà lórí mo fẹ́ kó gbogbo yín dànù ọkàn á ah. wà fẹlá á bìsàbìsà gidi. ẹ wọlé sùn náà. don't understand. Are you trying to accuse me of stealing? What, what? Excuse me, stop please! I don't like it! Wait, stop! Ìtùnú. Èmi gan máa ń chájì fóònù wọn kàn pàdé tẹ́lẹ̀ mi ì lè chájì fóònù wọn. Tọ́dọ̀ mi rè mí. À èmi wọn náà ẹ̀. Sódà kí Tùnú má bàa gbé ń fún mi. Irọ́ ah, èmi sọ pé àwọn olè tó ń dà mí. Jọ owó tí o bá mi wá wọnú báàgì ẹ̀ tó rówó yẹn kọ́. kó o lè ta ló bí ta ló bí olè lọ́mọ. ìtùnú you don cast last last na everybody go just pay pasayo ah! anybody ti máa ní nínú ilé yìí. ẹ ah, ah, ló báyọ̀ alpha gbàm ó ti wọlé okay jàre ah you máa ṣe báyìí náà wàá dẹ̀ máa ṣe bí stranger what's all that ah èló lowó náà how much is it. yèmí gan bọ ah, máa ń gbàdúrà ìpè kọ́ ló máa jẹ́ kí ìtù kó ya yàrá mi ni. nípa tí mo náà dé rí mo gbọ́ ìtùnú ó jìnnà nípa. ó pa ọmọ mi pé mo jí fóònù. Ah, ah. ó yẹ kó pe ọlọ́pàá fún wọn ní òkan ní dédé sàkọ wàá pe ọlọ́pàá fún wọn wàá pe hopsi ẹ first thing tó bá ti pè dáàdì ẹ̀ you call the police on them. àánú yẹn ló ń ṣe mí o torí mi fúnra mi mo lè mo lè pa ẹ̀ dáàdì. ṣe lára mi mọ̀mọ́ ṣẹ́gìrì o ẹ bá mi wá o ẹni bí ọkàn mi o mo ní ẹ bá mi sọ fún bóun lọkọ mi o kò jẹ́ fi ṣeré rárá o rárá o rárá torí ọ̀rọ̀ ìfẹ́ tẹ̀rí yẹn o tẹ̀rí yẹn ọ̀rọ̀ ìfẹ́ tẹ̀rí yẹn o bí dánwò lórí ọ̀rọ̀ ìfẹ́ ò ṣe fi ṣeré o ọ̀rọ̀ ìfẹ́ ò ṣe fi ṣàwàdà o. You don't wanna know, you don't wanna know what I've been through about my love story. Ọ̀rọ̀ ìfẹ́ ò ọ̀rọ̀ ìfẹ́ ò ṣe She fi ṣàwàdà down. You don't wanna know, you don't wanna know what I've been through about my love story. Yeah, yeah. Mo rí, mo rí, mo rí o. Ṣùgbọ́n tójú mi rí, ẹnu mi ò lè sọ. Mo ní, mo rí o ṣùgbọ́n ohun tójú mi rí ẹnu mi kò lè sọ ọ̀rọ̀ ìtàn ni eh, ọ̀rọ̀ ìtàn o bẹ́ẹ̀ bá bí mi lérè má rí wí bẹ́ẹ̀ bá bí mi lérè má rí sọ òjò tí ń pagún wa bọ̀ ọjọ́ ti pẹ́ o ohun ìfẹ́ fojú mi rí o kò ṣe fẹnu sọ mélèé sọ mélèé ròyìn tán bàbá ní pé ká máa ròyìn ilẹ̀ aṣú ilẹ̀ amọ́ ọ̀rọ̀ ń bẹ o nínú ìwé kọ́bọ̀ mo lọ́rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀ bàbá ní ká máa ròyìn ilẹ̀ aṣú ilẹ̀ amọ́ o ọ̀rọ̀ ìfẹ́ ò ṣe fi ṣeré o.